báwo ló yẹ pa wọ́n simple. kí n tó lọ ṣe kí n tó lọ pa àwọn èèyàn máa ọkọ lọ sọ́dọ̀ àbá wọ́n dẹ̀ máa ní kí n kílọ̀ kí n dijú wọ́n dẹ̀ máa wọ́n máa pọ̀fọ̀ tán bá dẹ̀ ti pọ̀fọ̀ tán wọ́n máa ní kí n lanu wọ́n á fi nǹkan tọ́ mi lẹ́nu lẹ́ẹ̀mẹ́ta so tí n bá ti pé tí n bá ti fi nǹkan ṣáwọn lórí pé tẹ́jẹ̀ bá ti yọ kí n ṣe ha ha ha ó dùn ẹbọ ó dùn ètùtù pé kí n sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta pé kí n wá yípo ẹni yẹn lẹ́ẹ̀mẹ́ta pé kí n wá kọ̀yìn sẹ́ni yẹn pé ìsìnkú ọ̀run máa bá ẹni ẹni àjọṣepọ̀ pé kí n dúró síbẹ̀ láàrin five minutes wọ́n á ní à bàbá pé ìyẹn máa lé o pé tí n bá ti rí nǹkan fi ṣá ẹni yẹn pé àti pé ibi tí n bá tún ti dúró síbẹ̀ láàrin five minutes yẹn pé mi lè escape ẹ̀ wọ́n á ní pé pé ọmọ kékeré ń ṣe é pé kò sẹ́ni tó lè wọ ibẹ̀ ní táìmù tí mo bá kọ̀yìn sẹ́ni yẹn pé onítàn ò ní rí mi. ṣé ìwọ ló pa báràkà bèlò. bẹ́ẹ̀ni. báwo ló ṣe pa pẹ̀lú ṣọ́bẹ̀ tó gbé síbí ṣé lákìnyẹlé àti ẹni yẹn bẹ̀rẹ̀ ẹni yẹn bẹ̀rẹ̀ ni ẹni yẹn dẹ̀ kọjú sí mi so mo mú sọ́bẹ̀ yẹn mo fi ṣá ẹni yẹn kódà iwájú wọn báyìí ni mo dúró sí wọn ò dẹ̀ rí mi. bí ọmọ mélòó ló ti pa. Akínyẹlé ẹlẹ́ àdìsá pẹ̀lú ibi chọ́ọ̀chì ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà mẹ́fà. ìgbà mélòó ló ti ń ṣiṣẹ́ ọdún mélòó ló ti ń ṣiṣẹ́. iná ọdún yìí náà ni mo padà lọ sọ́dọ̀ àbá tí mo lọ bẹ̀rẹ̀ pé mo fẹ́ máa kọ́ṣẹ́ lọ́dọ̀ àwọn padà. kí ló ń pa wọ́n fún.